العلي الأعلى له الأسمى والحسنى والصفات العلى والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبته أجمعين عباد الله السلام عليكم ورحمة الله وبركاته التسواج لترى زاد المعاد في هدي خير العباد الله أنت وتوبوا wípé ó ń ṣe ọlọ́run ọba wọ̀ lábẹ́ àkòrí náà òun náà ni olùmọ́ wa ti sọ pé ṣàrọ̀ faslun vọ́hírú sarawila wal ṣàrọ̀ ha إنما lẹ́tà ha وقد روي في غير حديث أنه لبس السراويل وكانوا يلبسون السراويلات بإذنه أقولي أنا تني النبي أرى سكوتو ليوشواني شواني المدية في سكوتو kí ló dé tí wọ́n fi fún àkórí yìí ní àkórí ọ̀tọ̀ tó fà ní pé ṣòkòtò wíwọ̀ òun náà ní bí a ti mọ bí ṣòkòtò ṣe rí lóde òní tí ní ẹnu méjì tí ó ti ẹsẹ̀ kan bọ̀ eléyìí tí ó ti ẹsẹ̀ kan bọ̀ ẹsẹ̀ kejì tí ó sì méjì dé lókè bí ṣòkòtò ṣe rí lónìí náà ni ṣùgbọ́n ru àwòrán ṣòkòtò báyìí kò sí láyé òjíṣẹ́ ńlá Muhammad lọ títí pàápàá jùlọ láàrin àwọn àwọn ará Hijaz àwọn ilẹ̀ lárúbáwá ṣòkòtò wíwọ̀ nínú àwọn aṣọ àti ìṣe àṣà àwọn ìlú mìíràn ni àwọn tó ṣe wípé bóyá àwọn nínú wọn wọn kì í ṣe mùsùlùmí òun ló jẹ́ kí olùmọ̀ kún fún àkòrí ní ẹ̀ka ọ̀tọ̀ wọn rà nàbí ra ṣòkòtò ọ̀rà ó sì wọ̀ ọ́ ní ṣókí lábẹ́ ọ̀rọ̀ yìí èyí tó dájú ni pé ó ń ṣe ọlọ́run ọ̀wọ́ ṣòkòtò ṣòkòtò táwọn yìí gẹ́gẹ́ bá a ṣe sọ àwọn aṣọ tí wọ́n ró nígbà náà táǹpè ní alizar òun ló ń ṣe ọlọ́run ọba wọ̀ òun ní ró àmọ́ ṣòkòtò wíwọ̀. wọ́n wọ̀ ọ náà ó dájú pé àwọn sọ̀hábà fọ̀kan àwọn wọ̀ tànàbí ni kò sí tó ṣe ẹgbẹ́ wa kan wá nínú hadith Abi wọn náà kò rárá wọn náà fẹ́ ra Sokoto àbúrò rà wá rí àbúrò rà wá bí ń ṣe ọlọ́run pé ṣe ń ṣe ọlọ́run tí wọ́n náà máa wọ ni àbí kí ni ọfẹ́ fi Sokoto ṣe ànábì ni kọ́dà ní rìn àjò àti nílé ẹ̀fẹ̀ sáfẹ́rí wọ́lháwà mo wà ní àjò ni mo wà ni èmi náà máa ń wọ̀ torí pé ṣòkòtò yìí ó yíyí láti fi bo àṣírí ju aṣọ mi lọ wọn là nàbí wa ṣùgbọ́n àdìsí àdìsí tó lẹ gidigidi gan ni kò nípìlẹ̀ látọ̀dọ̀ jíṣẹ́ ńlá Muhammad òun ló fà alimam ibn al-Jawzi ó ní fabricated hadith ni tọ́ níbi tá a fẹ́ lò òun ni pé ẹgbà wa tí olùmọ̀ wa ní wàkọ̀dọ̀rọ̀ wìyà fi rẹ́rí hadith wọ́n ti gbà wá pé anabi ó ṣe kí ni ó wọ̀ èyí tó súnmọ́ ni pé anabi ọ̀wọ́ ṣòkòtò tọ́ nígbà tó sì jẹ́ pé ń tà ń ṣe lálàyé òun náà ni àwọn nǹkan tó ń ṣe ọlọ́wọ́n ọba wọ̀ bí bá ṣe sọ èyí tó hàn ni pé eléyìí ò sí nínú àwọn aṣọ tí ó ń ṣe ọlọ́wọ́n ọba tí ó wọ̀ àbí tí ó bá àwọn àjọ rẹ̀ tán wọrú ẹ̀ olùmọ́wá ní wọ́n lẹ́bi sẹ́lẹ̀ fẹ́yìn nínú tá ànábì tún wọ̀ òun ni kófù méjèèjì òun náà ni bàtà ní tó jọ bí aláwọ̀ báyìí tó ṣe pé lẹ́yìn ìgbà tó bá wọ̀ tán wọ́n tún lè wọ bàtà sínú ẹ̀ òun náà ní tá ní kófù kófù yìí ó ní àwọn àdájọ́ tó pọ̀ nínú ẹ̀sìn eléyìí dájú òun náà ni àwọ̀tẹ́lẹ̀ wọ́n sábà máa ń wọ̀ nínú òtútù tó ṣe wípé bẹ́ẹ̀ ni bá wọ̀ tán wọ́n ẹsẹ̀ tó wá wọ bàtà òun náà ló fi jẹ́ pé sọ́ọ̀sì lóde òní ìdájọ́ hope ó ṣe déédéé rẹ̀ torí àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ nípa pé èèyàn fẹ́ rọ̀b èèyàn fẹ́ pa eléyìí ò rújú rárá fanabi sallallahu alayhi wa sallam ọwọ alikọfẹyìn kófù méjèèjì nínú àwọn ètò tún wá òun ni wàlábísà anáàlì alẹ́bí ìsàmà àtàsùmà wọn ànábì tún wọ bàtà ẹ̀rí wá wọn wọ bàtà orúkọ tá máa ń pè ń gbà náà òun náà ni atasuma kí wọ́n pè ní tasuma òun náà ni nítorí wọ́n lè pè ní bóyá ju trademark orúkọ tí ó bá bàtà wá lóde òní ẹrù pẹ̀lú mi ò ní bára bàtà silpas gbólóhùn silpas yẹn kò ní nǹkan kan ṣe pẹ̀lú bàtà yẹn ṣùgbọ́n bóyá àwọn tó ń ṣe é. lóde òní ìsìn ẹlòmíì ni wọ́n bára maclean yóò rò pé náà pè maclean ọmọ pé orúkọ tí àwọn tí wọ́n ń ṣe tí wọ́n fún yẹn ni bẹ́ẹ̀ náà ni ataasuma eré iná gbajúmọ̀ àwọn tó bá ń ṣe nǹkan nígbà náà wọ́n á fi orúkọ yẹn wọ́n á fi nǹkan yẹn yóò òun náà fi ní wọ́n pe irú àwọn aràn bàtà tí wọ́n wọ̀ bàtà yìí látara awọ ẹran ni wọ́n ti ṣe ẹ̀rí wọ́n pè ní atasuwa ó dájú mo ṣe ọlọ́wọ́ bá ọwọ́ bàtà olùmọ́wá wọlábi sàlùkọ́tàm ó ṣe ọlọ́wọ́ ó tún wọ òkà ó wọ òkà sọ́wọ́. So ألمواني واختلفت الأحاديث الكان في يمنى أو يسرا وكلها صحيحة الثنت أني أموى الزواواوى إبي إبلا نبي ووقاسي صوتني صوتني ألمواني أبوى ناسي أريوا في عيني ipa ànábì ó àwọn tán lọ́wọ́ òsì ni wọ́n rẹ́rìí mú wa àwọn tán lọ́wọ́ ọ̀tún ni wọ́n rẹ́rìí mú wa láàrin yìí ó ṣeé ṣe bẹ́ẹ̀gbà yìí náà ni a dúró torí pé a lè ní bùkátà tí ká pàkíyèsí kọ̀ọ̀kan lórí àwọn àdájọ́ tó ní ṣe pẹ̀lú òkà lílò nínú àwọn àkíyèsí yẹn òun ni wípé ǹjẹ́ lílo ka ǹjẹ́ súnà ni àbí mubah kéèyàn máa lo ka sọ́wọ́ ǹjẹ́ ẹni sọ pé súnà ni àbí kò ní ẹsìn kò ní ládàkàn kò ní ẹni tó bá wò ó lò ẹni tó bá wò kò ní túmọ̀ síbẹ̀ nídájọ́ òrùka ọ̀rọ̀ àwọn olùmọ̀ ó méjì lórí eléyìí ẹlẹ́ẹ̀kejì òun ni wípé anabi sọ̀sọ̀lẹ̀m tó lo ká torí kí lànàbì fi lò ẹ̀rí pé ó ti kọjá síwájú ìpè tànàbì bá fẹ́ gbé ìwé dìde tó fẹ́ fi pe àwọn èèyàn sínú Islam lẹ́yìn bàdà asánàtì asádìsà alhijiriya lẹ́yìn ọdún kẹfà òun nànábì tó bẹ̀rẹ̀ sí lò ká nígbà tó fẹ́ gbé ìwé ránṣẹ́ sí àwọn ọba ayé àwọn ni àwọn eléyìí òkè ń ka nǹkan tí wọn bá jà ní òkà èyí tó jẹ́ sáǹpù lónìí ló ń tẹ òun lọ́fà tó ń ṣe ọlọ́run fi bẹ̀rẹ̀ sí lò ká àwọn olùmọ̀kan táwọn lọ síbi pé ṣebú padà rìn lẹ̀ pa ara wọn tàbí tán lò ká ẹ̀rí wọn ní arábìnrin tó wá sọ́dọ̀ ànábì alayhi salatu wassalam tó ní wàhábtu nafsi lillahi wa li rasuli mo jọ dára mi fún ọlọ́run àti fújìṣẹ́ ọlọ́run ìyẹn ni kó wọ́n fira rẹ̀ lẹ̀ pé káànábì ò ṣe kí ni o kó fẹ́ràn torí pé léyìí ó ń ṣe ọlọ́run ọba nìkan ló wà fún wa imra'atun in wahabat nafsaha lin nabi kọ́dà bóbìnrin kóbìnrin bá wá tó bá lóun yí ọ̀daràn ń fà náà yìí ó lẹ́tọ̀ọ́ fún un oníjì kan máa wá wàlíyù rẹ̀ káàkiri tọ́ bàtàràbìnrin yìí ni òun yí ọ̀daràn fún iṣẹ́ ọlọ́run ẹlẹ́dì ni ìyìn ní bùkátà sóbìnrin lásìkò yìí ìyìn ní bùkátà sóbìnrin kó tó di pé sàbí kan ní iṣẹ́ ọlọ́run yóò bá ní interest àtàbí wa ní kí ló nílé kìlọ̀ nílé tẹ́tí jọ láṣọ tó lè fi ṣe sàdáàkì olóhùn òní kíní kan wọn lórí padà wá bí wàláwó xatama min hadid kódà bó so òrùka òrùka tó ṣe pé látara rìn òka tó ń ṣe ọlọ́run ọba sọ láàrin wọn la jẹ́ pé àwọn sàbí a máa lo òrùka eléyìí òun làwọn olùmọ̀ká dólé lórí wípé òrùka lílò àní súnà nífẹ̀ mustahaba ni ju gbogbo ẹ lọ èwo lọ hàn nínú ọ̀rọ̀ inshallah ta'ala ó ṣeéṣe kí ìgbàláyè tún wá lórí eléyìí ẹlẹ́ẹ̀kẹta òun ni pé níbo là ń lo òrùka sí ẹ̀rí olùmọ́wá ní àwọn oríṣiríṣi hadith tó ní àbọ̀wọ́ sí i. eléyìí náà ọ̀rọ̀ wà lórí ẹ̀ táwọn ha ara wọn lórí ẹ̀ gbogbo ẹ̀ ni àwọn ẹ̀rí sì wà àwọn tó ní ọwọ́ ọ̀tún ni hadithu Anas hadithu Ibn Umar lọ́bẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tó tún ní ṣe pẹ̀lú òrùka ìka ogun láti òka bọ̀ àwọn kàkán bẹ́ẹ̀ ànábì ṣe lè wọ̀ kéèyàn máa ti òka bọ̀. òun náà ni ìka ìfábẹ̀là àti ìka àárín àtàbábá wọlúwọ́sọ́ bẹ́ẹ̀ náà ni àlìbọ̀hàm àwọn ọ̀ka mẹ́tẹ̀ẹ̀ta ìkọ̀lẹ́tọ̀ kéèyàn tí ó kábọ̀ àtàpàkò ìfábẹ̀là àti àárín èyí tí ó dájú ni pé tánàbì tí ó kábọ̀ òun nìka tó kéré jù yìí èyí tá à ń pè ní alikhonso tí yẹn bá wọ olóde òní èyí tó gbajúmọ̀ ni pé káwọn yẹn máa fúnra wọn máa ń pè ní ọmọkàyíká èyí tó wà ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ làwọn yẹn tí ò ká ń bọ̀ òun sì kọ́ lórin lẹ̀ bó tiẹ̀ jẹ́ pé lífìfò ká síbẹ̀ kò sí èyí tó wá kọ̀ bí ẹ̀rí ṣe wá kọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹlẹ́ẹ̀kan ẹ̀rin abẹ́lẹ̀ka àrùn nínú àwọn àtàmú tó tún ní ṣe pẹ̀lú òkà lílò òun ni pé ìjẹ́ ìyàtọ̀ ń bẹ láàrin òkà tó yẹ kọkùnrin máa lò àtobìnrin bẹ́ẹ̀ ni ọkùnrin ò gbọ́dọ̀ lo golden ring èèwọ̀ ni èèwọ̀ ni ànábi ṣe léwọ̀ fún ọkùnrin àlòmọ̀ yìí ṣùgbọ́n ètò bá jẹ́ silver ó lẹ́tọ̀ọ́ kódà èyí tó tún fẹ́ kan pánú ọ̀rọ̀ ni pé súnà gani kéèyàn lè sẹ́lúwà torí pé léyìí ni ó ń ṣe ọlọ́wọ́n ọba lò tó bá fẹ́ fi kọ́ ṣe ìlànà òjíṣẹ́ ńlá Muhammad alayhi afdalu salati wa azka at-taslim tọ́ bóyá ká ká pátẹ́wò kan sí inṣàlá ọlọ́wọ́n padà másìkò wa lórí àwọn ìdájọ́ wọ̀nyí olùmọ́wání wàlábísà àlùbẹ́ẹ́bọ́ alẹ́tìtùsámà alùkúùdà wọn ànábì tún wọ ìsàlẹ̀ pè ní fìlà táwọn akoto ẹ̀ ó jọ táwọn táwọn machine lóde òní náà element ẹ̀ṣọ́ torí pé ń jọ́nà wọn a máa wọ̀ ọ́ láti fi bọ̀ ọ́ dáhùn dàborí kó lè pìrìvẹ́ǹtì kọ́ má sà wọn lójú ogun ó ṣe ọ̀rọ̀ wọn bá wọ̀ èyí ò dájú dáadáa nínú àwọn tó rìnlẹ̀ olùmọ́ni wàlábìsà àdérà ó sì wọṣọ ọrin aṣọ ogun alẹ́ sámá azardiya orúkọ aṣọ ogun tí ó wọ̀. وظهر يوم أحد بين الذرعين kódà níjọ́ ogun Uhud méjì lànàbí wọ ogun yìí òun ló lágbára in fact níjọ́ ogun yìí náà ó wọ al-khulai ẹ̀rí tí a mọ̀ sí al-bayda ó wọ níjọ́ náà kìíní yẹn fọ́ sorogun lé kìíní akẹ́tẹ́ tí ó ń ṣe ọlọ́wọ́n ọba wọ̀ yìí ó fọ́ ńjọ́ náà bẹ́ẹ̀ ni oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ òun ló fà tànàbí fi dá ọgbẹ́ níbi ogun yìí ogun Uhud pẹ̀lú yọ̀ǹda Allah bíbá yìí náà ní àdúró so inshallah ta'ala ní ìgbà mìíràn ó ṣe ṣe ká tún padà rí àsìkò níwọ̀nba láti ṣàlàyé pàápàá jùlọ àwọn àdájọ́ tó lọ́ mọ́ òòka lílò torí pé nínú àwọn kan tó gbajúmọ̀ lóde òní ni débi pé ó ti di àwọn àwọn aburú kan ti wọlé sí àwọn èèyàn látara òòka lílò wọ́n ti sọ di òòṣà kan àbí àmì kan nínú ìgbéyàwó kí wọ́n sọ pé wọ́n ti ṣe wọ́n ti gbà ọ́ wọ́n ti bọ́ra wọn lóòka ìpè court marriage àbí wọ́n ni wọ́n ti stílẹ̀ èyí òun àwọn míì náà wọ́n ti sọ di àṣà lóde òní so pàápàá jùlọ alfosak àwọn oníranù má ti ti òkà bọ́ra wọn lọ́wọ́ ó túmọ̀ sí pé àwọn fẹ́ fẹ́ra wọn ni. bẹ́ẹ̀ ni àwọn míì àwọn náà ń káṣà tó máa fẹ́ ṣe ìyàwó ọjọ́ ìyàwó àbí zafa wọn ní sì ti ọ̀ka bọ̀ ní ti rí gbogbo eléyìí àwọn àṣà àsáwọ̀ tí ò ní kankan ṣe pẹ̀lú ẹ̀sìn aburú ńláńlá lélẹ́yìí ó ti wọlé ó jìnnà sílánà òjíṣẹ́ ńlá Muhammad ti so famima amatirihi albalwa nínú àwọn àdánwò tó pálé ohun lélẹ́yìí ó ṣeé ṣe ká padà tún dára dúró ń bẹ́ẹ̀ bí iznillahi ta'ala níjọ́ tí a bá padà sí tírà wa yìí torí àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ni àbẹ̀olúwa kọ́mọ́sà sàmọ̀nà ó sì ṣàforíjì fún wa gẹ́gẹ́ bí àdéhùn insha Allah ó ṣeé ṣe kí àwọn ìbánisọ̀rọ̀ kó bẹ̀rẹ̀ lówùrọ̀ ọ̀la lórí ọ̀rọ̀ àyàmì alfáàbìlà àwọn ọjọ́ ńláńlá nínú àwọn ọjọ́ oṣù lẹ́lẹ́hẹ́jà abẹ́olúwa kọ́másá ṣe wá ní ẹrúsìn òdodo oṣù lẹ́lẹ́hẹ́jà tá a dájú kọ yìí abẹ́olúwa mọ́sàájá sẹ́kù lórí dáadáa